nínú alukur'an tí ń sọ tá nàbì sọ tí ṣe hadith onísẹ́lá nàbì wa muhammad sallallahu alayhi wa sallam àwọn yẹn ọlọ́run pé wọ́n dá sọ̀rọ̀ tọ́lọ́n fúnra ẹ̀ sọ nínú alukur'an bada a'udhu billahi minash shaitanir rajim olúwa ní waltakum minkum umma yad'una ilal khair. ويأمرون بالمعروف وينهون عن المنكر فأولئك هم المفلحون Olúwa ní waltakun minkum umma àwọn kan bẹ tó jẹ́ pààrin ara yín ni mo fi wọ́n sí al umma àwùjọ ni wọ́n èèyàn ni wọ́n mo ṣe wọ́n ní àwọn tó yàtọ̀ láàrin yín yad'una ila al khair wọ́n máa pe àwọn èèyàn lọ bí ire kò tún dúró ń bẹ̀ ya'muruna bil ma'ruf wọ́n tún máa pàṣẹ dáadáa wọ́n máa pa àwọn èèyàn láṣẹ pé òun láti ṣe dáadáa wa yanhauna 'anil munkar wọ́n máa mọ̀ọ́mọ̀ hànà fún àwọn èèyàn nítorí kí wọ́n má bàa jẹ́ òfin wípé kí wọ́n mọ́ nù kí wọ́n mọ́ ṣòfò fa ulaika humul muflihun àwọn eléyìí òun náà ni àwọn tí wọ́n jèrè eléyìí àyà Qur'an yìí òun ni àyà kan tó jẹ́ pé tá a bá ní ká sọ nípa hikma àwọn ẹ̀dá kan wà ní ayé tó jẹ́ pé ọlọ́run ọba máa máa yọ̀ǹda fún àmọ́ wọ́n jẹ́ ẹni ẹ̀sà wọ́n kéré lẹ́sà wọ́n kéré lóǹkà nítorí pé n tí olúwọba àlékè ọlá dá wọn sí nínú ayé ọlọ́mọọ̀mọ̀ ṣe wọ́n ní special ni olójẹ́kọ́lọ́hún sọ láàyè mí inú alukur'an olúwa ni lọ́kọ̀dìjà akumu rọ̀ṣúlù mi ní àǹfọ̀sìkọ̀ olúwa ni ẹ wá gbogbo ẹ̀yin ẹ̀dá mi jà akumu rọ̀ṣúlù mi ní àǹfọ̀sìkọ̀ mo mọ̀ọ́mọ̀ dá àwọn èèyàn kan pé kí wọ́n jẹ́ òjíṣẹ́ àárín ara yín náà ni mo fi wọ́n sí ọlọ́run sọ bẹ́ẹ̀ ọláwọn yẹn ẹni ọ̀tọ̀ ni wọ́n ẹni ẹ̀sà ni wọ́n gbogbo ìsẹ̀mí wọn ìsẹ̀mí tó yàtọ̀ ni nípa wípé èmi ọlọ́run ni mo ṣe wọ́n bẹ́ẹ̀ láàrin bẹ́ẹ̀ o ni mo kí bàbá wa kábíyèsí bàbá wọn ti sọ̀hún Ògbómọ̀ṣọ́ <coughs> olúwọba àlékè ọlá tó fún yín ní àwọn qualities tí èèyàn fi ṣe olórí number one òun náà ni ìgbàlejò bàbá bàbá ò fojú yẹpẹrẹ ẹnikẹ́ni wọn ò fi ọ̀rọ̀ yẹpẹrẹ ẹnikẹ́ni wọn fi gbólóhùn yẹpẹrẹ ẹnikẹ́ni ìgbà tí mo dé Ògbómọ̀ṣọ́ àwọn bàbá wa kábíyèsí wọn ti dáàfin mo láti sọ fáwọn ọmọ pé ẹ jẹ́ ká máa lọ sí ààfin àwọn akọrin sáàfin wọn kí wa wọn gbà wá lálejò abọ́pọ̀lọpọ̀ àwọn èrò rẹpẹtẹ níbẹ̀ bọ́lọ́hún fẹ́ẹ́ bàbá ní ẹgbà alájà kan fílẹ̀ láàyè kí n kọ́kọ́ rí láàrin bẹ́ẹ̀ ni mo kí gbogbo àwọn tí wọ́n ń bẹ pẹ̀lú bàbá kábíyèsí Ṣọ̀ún Ògbómọ̀ṣọ́ ẹnìkún ò lè máa sọ ìtàn ilẹ̀ Yorùbá kéèyàn mọ̀ mẹ́nubà Ògbómọ̀ṣọ́ látara akitiyan àti ìjẹ́ akin tí Ṣọ̀ún àkọ́kọ́ ti jẹ́ nínú ayé. No mo wá dé ààfin èmi àti bàbá àjọṣe tí àwọn ọlọ́rọ̀ máa ń pè ní mọ̀ṣáwárà ìfọ̀rọ̀wérọ̀ bàbá sì sọ ọ̀rọ̀ fún mi gẹ́gẹ́ bí abiyamọ gẹ́gẹ́ bí olórí anabi ní sayyidul qawmi anabi ní olórí ìjọ ni bọ̀yì wọn bàbá jẹ́ kó yé ìfẹ́ tó tóbi táwọn ní sínú ìlú yẹn àti báwọn ṣe ń sọ fọ́lọ́run ní gbogbo ìgbà pé kí nǹkan kan kó má sí agboolé kankan nínú ìlú Ògbómọ̀ṣọ́ wọ́n sọ àwọn ọ̀rọ̀ náà in fact ìgbà tó dé stage kan àwọn tí wọ́n jẹ́ àwọn tí wọ́n ń ṣiṣẹ́ nínú ààfin wọ́n wò ó wípé àwọn fẹ́ẹ́ excuse me Baba sọ báyìí pé wọn ò gbọdọ̀ déwájú mi wọ́n dá wọn padà bàbá sọwọ́ báyìí nítorí ọ̀rọ̀ tèmi pẹ̀lú bàbá ń sọ lọ́wọ́ n ti máa fẹ́ lórí torí pé ìyẹn kò sẹ́nikẹ́ni tó yẹn <coughs> ìgbà tí mo wá sọ fún bàbá ọ̀rọ̀ tí mo sọ láfẹ́fẹ́ níjọ́ òní mo wá rìpíìtì ẹ̀ fún bàbá mo ní bàbá ọlọ́run jẹ́ mi yóò gùn ọlọ́run kó jọ kó jẹ́ kí ìlú kẹrẹ kó di ọkìnni ká di ọpẹ́ lórí yín kí bàtà ó tún pẹ́ lẹ́sẹ̀ yín bàbá mo mọ̀ sọ̀rọ̀ kan amọ̀mọ̀ wo ọmọdé kó ṣe bí àgbà ọjọ́ orí ọmọ dá láàmú ọ̀rọ̀ náà tí mo bá mọ̀ sọ́tẹ̀ nífẹ̀ẹ́ sí ẹ má mà bínú sí mi bàbá ní kí lọ̀rọ̀ náà mo ní ọ̀rọ̀ náà ni pé mo ní bí ó ṣe lágbára tó nínú ilé àwọn ajílára yìí ẹ sì bá wa fi àṣẹ tó wà lẹ́nu yín agbára tó ló wá fún yín àsọsẹ tọlọ́run bá fún yín ẹ bá wa fi tu àwọn ará ilé ẹ bá wa fi bẹ gbogbo àwọn aráàlú mo repeat ọ̀rọ̀ yẹn fún bàbá wa Ṣọ̀ún Ògbómọ̀ṣọ́ bàbá wa ṣe báyìí gẹ́gẹ́ bí àgbàlagbà àwọn àgbàlagbà bàbá lo ìṣesí pé àgbàlagbà làwọn ní akọ́wọ̀n sídìkọ́ni bàbá ọkọ̀ ṣe báyìí gbogbo ya bàbá ní alájà Kaola mo ní nà á wọ́n ní ọ̀rọ̀ yìí ó ti wà ní kóòtù wọ́n lẹ́lẹ́kejì ò ní pé ẹni tọ́lọ́ ń bá ṣe lólórí ìlú inú kìlù ọmọ tò náà ni ọmọ wà níjojúmọ́ wípé bí mo ṣe wà yìí n lè fi jọ́ọ̀nù sórí àga n lè fi Michael síbẹ̀ ìyẹn sórí ìmọ̀ wọn láwọn náà sì rèé àwọn kì í ṣe mùsùlùmí kí àárín wọn kó yanjú nínú ilé yẹn ó làwọn sọ pé ó dáa kí gbogbo nǹkan yanjú nínú ilé yẹn kí wọ́n wá wá. bàbá sọ̀rọ̀ náà léyìí tó jẹ́ pé ńgbà tá a kúrò níbẹ̀ a ní choice a ń láti mú orí ilé ibẹ̀ yẹn nítorí jẹ́ máa bàjẹ́ àná ẹ̀ báyìí ni pé ó ní ìdí. àlàyé díẹ̀ láàrin bẹ́ẹ̀ gbogbo jihadist pàápàá jùlọ àwọn itihadul muslimi àwọn olùgbìyànjú sójú ọ̀nà ọlọ́run tí sheikh muhammad taofik akéwùgbé gold tí wọ́n jẹ́ àmírù wọn tó jẹ́ yí pé wọ́n rẹpizẹ́ǹtì gbogbo umma gbogbo mùsùlùmí ṣé rọ́bìtàn ní àyè kan tí wọ́n ti ń discuss nípa development tó yẹ kó lọ nínú ẹ̀sìn nínú àwọn ẹni ìrètí àwọn rọ́bìtàn tínú wọn yọ sí òun náà ní Ittihadul Muslimin wà àwọn náà ti lọ bẹ́ẹ̀. wọ́n sì jẹ́ kó yé mi kò sí ibi tí wọ́n ti mention àwọn itihad ní gbogbo ìgbìyànjú yẹn lè tún jẹ́ wípé olúwọba àlékè ọlá tó ní gbogbo wa tó jẹ́ pọ́lọ́wọ́ba àlékè ọlá ló ní wa kò ní da ìbáàdà náà lù wá láyà ṣé méjì ní ìjọsìn ìjọsìn bizat bayna al-insani wallah láàrin ọmọnìyàn àtọlọ́hun tolúwa ní ma khalaqtu al-jinna wal-ins illa liya'budun ẹlẹ́ẹ̀kejì ìjọsìn òun náà ni bayna al-insani wal-insan bayna an-nas wan-nas gẹ́gẹ́ bí ọ̀rọ̀ àdìsí ànábì tó ní al-muslim lil-muslim kalbunyan yasuddu ba'dahum ba'dan. ìjọsìn ni, méjèèjì yẹn náà lọ́lọ́run sì fi bí wá tó bá bí wọ́n ní muhammadu àwọn àti ẹ̀tàn àwọn àti ẹ̀tàn yóò wá bí wọ́n báwo la ṣe maintain relationship àwa pẹ̀lú ẹ̀dá ẹgbẹ́ wa ọlọ́run ó béèrè lọ́wọ́ wa. mo á fẹ́ sáré pè wá sákèésí kan n tó mú mi sọ pé mo ń láti mú ọ̀rọ̀ díẹ̀ wá lórí ọ̀rọ̀ yìí torí mi ìfẹ́ kó pẹ́ ó ní pé ọ̀gọ̀ọ̀rọ̀ àwọn èèyàn míì tí wọ́n jí àwọn jahil àwọn tí wọ́n rí náà wọ́n lè máa rò ó lẹ́mìí <coughs> àbí ẹlòmíì tiẹ̀ tí wọ́n á ní gọ́ọ̀t láti wí jáde pé tó kóbìnrin ọmọ dá sọ́rọ̀ ẹ̀sìn ni mo rí i pé bí làákàyè onítìyìn ṣe máa òun ló jẹ́ ó wí bẹ́ẹ̀ a kì í búyàn anabi ní ẹ àwọn tó ń bẹ lẹ́gbẹ̀ẹ́ yín anabi ní hadithu nasa kẹlimu nasa ẹ bá àwọn èèyàn lò bí òye wọn bá ṣe tó ẹ bá àwọn èèyàn lò bí làákàyè wọn bá ṣe mọ gbogbo ẹni ṣẹ́wárí tí mo bá sọ̀rọ̀ kan nínú ẹ̀sìn ìwọ tí ò bá yé ó lọ wá tíra wà á lọ wo ni ó lọ wo tí a ní wípé ọ̀rọ̀ tálàjà káwọ́là sọ yìí ṣé òdodo ni ó lọ ṣe investigation even ṣáájú kó tó bọ́ọ̀tà tó bá ipò òròpó lé èsì tó fẹ́ fọ̀ láyé ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam ìyá kan bẹ ní Madina nínú àwọn tí wọ́n gbà fànàbí wa Muhammad tán tó jẹ́ pé wọ́n gbà nínú lẹ́yìn lóde ṣé ẹ mọ̀ pé ìyàwó Sayyidati Aisha ìyàwó ni fànàbí ìgboro Madina lànàbí ti so yìgì rẹ̀ yàtọ̀ sí yìgì tọ́lọ́hun subhanahu wa ta'ala tó so fún nígbà tá nàbí lọ Miraj láàrin òun àti ìyá wa Aisha ìyá wa tí wọ́n ń pè ní umul warakọ ní Madina bí ẹ̀yin ọkùnrin ṣe jẹ́ imam tẹ́ lè amir òun ni ìyá yẹn jẹ́ ìmáàmà ẹ rí àwọn qualities tán fi yẹn ìyá yẹn ní ìmáàmà ni ẹ jẹ́ n sọ àwọn qualities tó wà lára mọ̀mọ́ yẹn kó tó di pé ànábì wọ́n choose ẹ̀ wípé ìwọ aṣáájú gbogbo obìnrin ni ẹ́ ìwọ máa jẹ́ imam fún gbogbo tí jóbìnrin nígboro Madina ẹ jẹ́ sọ àwọn tí a yẹn ni number one nínú ṣe ìyá yẹn ó ní pé ìyá yẹn ó fún ànábì wa Muhammad ní ojú àti ọ tẹ̀lé ọlọ́run lára nàbì lójú ànábì àti tí ò bá sànábì mbẹ ó dé ní ẹlẹ́ẹ̀kejì ìyá yẹn mú yẹnyẹn ní làákàyè ṣe mọ̀ pé làákàyè yàtọ̀ sí mọ̀ ayé la ti ń kọ́ mọ̀ ọlọ́run ní máa fún ni ní làákàyè olúwa bu ìyá yẹn ní débi pé nínú àwọn adviser bìnrin àwọn olùsọ̀rọ̀ ìdùnnú fanabi wa Muhammad nípa development tí ń bẹ nínú ẹ̀sìn ó ní ìyàwó Umu Warakọ ìyàwó Umu Warakọ ìgbà tá nàbí ń wò pé àwọn wo làwọn obìnrin tí ó lè máa ṣàlàyé ọ̀rọ̀ fún àwọn sọ̀hábíyàt àti àwọn sọ̀hábà. So wọ́n mú ìyá yẹn wọ́n fi ṣe ìmáàmà ìwọ tó o bá mọ̀ lọ mọ̀ jẹ́ kó yí ọ dáadáa ẹ̀yin èèyàn mọ̀ máa ìdí pọ̀ mi wúkọ́ o òun ló sì wà pẹ̀lú mi à ní choice ẹ má bínú torí ọlọ́run àtànábì. ìyá yìí ní tó jẹ́ ń lọ ọbẹ̀ ni pé ìwọ tí òye rẹ kéré tí inú ń bí tó wà nínú ìdààmú lórí ipa dásọ́rọ̀ ẹ̀sìn bó o ṣe lóye mọ́ ló jẹ́ kó o ṣe bẹ́ẹ̀ ọ̀kan nìyẹn ẹlẹ́ẹ̀kejì òun ni contribution ìyàwó Sayyidati Aisha nínú ìgbésí ayé ànábì Muhammad àti ní ní lórí ọ̀rọ̀ ẹ̀sìn ṣé ẹ mọ iye ọmọ akéwù tànàbí ìyàwó Aisha ni nínú àwọn ọmọ akéwù yẹn àwọn ọkùnrin ló pọ̀ jù àwọn ọkùnrin tó jẹ́ ọmọ akéwù ya wọn sẹ́yìn dátà Aisha nígbà tí àwọn ọmọ akéwù tí wọ́n lé díẹ̀ ní six hundred àwọn ọkùnrin ibẹ̀ wọ́n wá lé ní four hundred àwọn àwọn obìnrin làwọn tó kù ìyá wa yìí tí wọ́n jẹ́ ọmọ wárakọ̀ yìí àwọn náà ní ìmọ̀ pin alágbòye ni wọ́n pin oyè màmá yẹn ó ṣáájú recognition tànàbí fún bàbá wa Abubakar radiyallahu anhu nípa ọ̀rọ̀ ẹ̀sìn nígboro Madina ẹ rí i pé mo mú àwọn àdì láti wá láti fi hàn pé ìwọ tó o bá rò pé inú ń bí ẹ ó yẹ kó mọ̀ wípé nínú ọmọ ìpìlẹ̀ ọmọ tó níbi tó níran tó ní bíbí àti títọ́ tí wọ́n tún fi ìmọ̀ tọ́ látẹ̀wé òun ni mí tó jẹ́ pé kì í ṣe gbẹnu ẹ̀ sọ̀hún lórí ọ̀rọ̀ ẹ̀sìn eléyìí wọ́n á fẹ́ fi ṣàlàyé ní tí àti view mi ọ̀nà mẹ́ta òun ni àkíyèsí mi bọ́ sí yín sọ mẹ́tẹ̀ẹ̀ta ń bí ìgbà tá a kúrò lọ́dọ̀ bàbá wa kábíyèsí wọ́n gbà mí lálejò rẹpẹtẹ wọ́n ṣe mí lálejò gan-an ni ní àwọn àlejò tí mi expect mo wá gbéra ó dìyàn lé ayé lára ńgbà tá a débẹ̀ mo bá wọn bí báà èrò pọ̀ mo rò pé wọ́n ti mọ̀ wọ́n ní platform kan tí wọ́n fi ń fúnra wọn ní information nípa àlejò tó bá fẹ́ wọ ìlú Ògbómọ̀ṣọ́ wọ́n ti prepare mind ara wọn pé alájà Kaola ń bọ̀ nígbà tó bá tó bí ọ̀la màá ní kí àwọn ọmọ fi àwọn pictures wọn kí wọ́n fi sórí page ìgbà tá a débẹ̀ mo kí wọn mo sálámọ̀ sí wọn mo wá sọ pé number one ò ní pé àwọn ìbéèrè tí mo ní mo dẹ̀ fẹ́ kẹ́ ẹ dá mi lóhùn ìbéèrè yẹn ó gẹ́yìn nínú wọn torí wọ́n sọ fún mi wọ́n dìde wọ́n láwọn mọ bí mo wà mo ní rárá mo ní mistake nìyẹn o ọ̀dọ̀ ọlọ́run ni mo wà àmọ́ kì í ṣe majority òun lèmi ó fi dúró ń wo sakun nínú àwọn ọ̀rọ̀ tá a bá jọ sọ kí ló ṣẹlẹ̀ mo ní ní some years back ẹ̀yin lẹ mú ìmáàmù tẹ́lẹ̀ àti Yunus ẹ̀yin lẹ mú wọn sáàrin ìlú wọ́n ní àwọn ti jẹ oyè kányìn nínú ilé Ayílára one oh five years ago ni ó làwọn ti jẹ ìmáàmù kányìn ilé mẹ́fà ló ń jẹ ìmáàmù lógbómọ̀ṣọ́ wọ́n wá ní láti 1919 táwọn ti maintain ìmáàmù kányìn ní inú ilé yẹn ìmáàmù ẹlẹ́ẹ̀kejì táwọn jẹ lọ́dọ̀ àwọn òun lélẹ̀ mo wá ní yes àwọn kábàrù tẹ fún wa ó rú wa lójú ó ṣe wá lè mọ̀ ó sì bà wá nínú jẹ́ nítorí pé ẹ̀yin mùsùlùmí bíi nìkan kọ́ lẹ́nira yín innamal mu'minuna ikhwa olúwa ní fasilihu bẹ́yìn akhwaykum sọ́lọ̀ náà ti mọ̀ pé dàrúdàpọ̀ ọmọ wa lábúdá iyèméjì ò sí mbẹ́ olúwa náà ti ní ibitu fil ard ayé tẹ̀ ń lọ yẹn ẹ máa bára yín jà ẹ máa fòrò ara yín ẹ máa dààmú ara yín. mo ní kí ló dé ẹ̀yin ara ilé ayé níbo ni gbogbo yín wà nígbà tí ẹ̀yin imam gẹ́gẹ́ bíi pé aṣojú wa rèé láàrin ìlú aṣojú wa rèé nínú ẹ̀sìn wa ẹni tí ó máa rẹpizẹ́ǹtì wa rèé níbo kí ló ṣẹlẹ̀ kí ló da nǹkan rú nǹkan kan ló da nǹkan rú. wọ́n bá dìde wọ́n bẹ̀rẹ̀ ẹjọ́ ha gbogbo yín náà lẹ mọ ẹjọ́ yẹn ẹjọ́ yẹn ní agbára débi pé ẹjọ́ yẹn ò dá létí ẹjọ́ yẹn bíi ti jẹ́ ẹjọ́ yẹn da etí rú ẹjọ́ yẹn da làákàyè láàmú ẹjọ́ yẹn da làákàyè láàmú gan-an. ṣáájú kí n tó kúrò láàrin ẹ pẹ̀lú tí ń ṣẹlẹ̀ yẹn nínú ilé ayé lára gbogbo ẹ̀yin tẹ́ ẹ bá ní ilé ńlá tẹ́ ẹ wá ń gbé ìlú oríṣiríṣi tẹ́ ẹ pilẹ̀ mọ́ yí pé a mọ Ògbómọ̀ṣọ́ mọ́ kí wọ́n máa gbé oríṣiríṣi ìlú pàápàá jùlọ lọ́nà north bíi Kaduna bíi Kano bíi Jos tó jẹ́ pé àwọn ọmọ Ògbómọ̀ṣọ́ àti àwọn ọmọ Ọ̀fà àwọn ni wọ́n máa ń pọ̀ jù níbẹ̀ kódà Ìlọrin kì í sábà pọ̀ bẹ́ẹ̀ tó wọn níbẹ̀ ṣe rí ẹ̀kọ́ tí ìsẹ̀mí ilé ayé lára kọ́ wa ni pé kò sírú ìlú tó lè wà kò sírú ibi tó lè máa gbé máa kó àwọn ọmọ rẹ lọ lé jẹ́ kí àwọn ẹbí rẹ ọmọ ọmọ rẹ kó àwọn ọmọ lọ lé ìyá rẹ máa káwọn ọmọ lọ lé bàbá rẹ nítorí pé àwọn ọ̀rọ̀ yẹn rújú anabi ní innal halala bayyin ó tún ní fa innal harama bayyin ó wá ní wa baynahuma umuru mustabihat. ìgbà tí wọ́n bẹ̀rẹ̀ ìròyìn ah, nígbà ó di stage tí mo ní òkè ìgbà tí ọ̀rọ̀ yẹn dé stage kan tó lágbára wọn ò pé òkè ká ní gbogbo ń tẹ̀ ń sọ yìí ẹnìkan ò jà yín níyàn ẹnìkan ò sọ pé rọ́ọ̀nì kí ni ó fi hàn yín wípé tẹ́ ẹ bá bínú ìtàn tẹ́ ẹ ní dandan ẹ fẹ́ ìmáàmù tálẹ́ àtùmọ̀ kí la assurance pé wọ́n tún fún yín ní ìmáàmù nù lé tí ẹ bá jọ parí relationship àbí tẹ́ ẹ bá jọ parí àwọn hosuma àwọn misunderstanding tó wà láàrin yín nígbò jẹ́ pé àwọn ará ilé mi náà ń retí kí ọlá yẹn wá sínú ilé àwọn ẹ ṣe ṣe sùúrù kẹ́ ẹ da ìmáàmù pọ̀ mọ́mọ́tọ́ kẹ́ ẹ yọnu kẹ́ ẹ mọ́ bínú àwọn àgbàlagbà wọ́n ní kì í wà ọyẹ àgbàlagbà yìí wà lọ́jà kó rí ọmọ tuntun wọ́ ọ̀rọ̀ tí mo sọ níjọ́ yẹn nìyẹn ìgbà mo sọ bẹ́ẹ̀ tán wọ́n dìde wọ́n ní alájà Kaola wọ́n ní ọlọ́wọ́n wọlá bó ṣe tóbi tó bínú ilé yín ṣe jẹ́ ilé ńlá tó jẹ́ inú ilé tó tóbi gbogbo àwọn ẹ̀tọ́ tó bá yẹ kí wọ́n ó ṣe fún yín mo ní àà kí ló ṣẹlẹ̀ kí la gbé kí la jù ẹ mọ̀ fún wa lé pé ẹ mọ̀ sọ ti adẹ́bí ẹ ṣe sùúrù iná lọ a máa sọ òbírí bẹ́ẹ̀ bá ń gbọ́rọ̀ yẹn ẹ gbọ́ tí mo pé iná lọ a máa sọ òbírí ọlọ́run bá ń bẹ pẹ̀lú onísùúrù ẹ jẹ́ à sùúrù. ṣe wá mọ̀ ní tó ṣẹlẹ̀ láàrin yẹn ṣe mọ̀ pé báwọn ọ̀rọ̀ bá ń lọ nínú àwọn ìṣesí ó mọ̀ mọ̀ kí ló happen kò sí ní tó fa problem yìí ju pé àwọn ará ilé ayé lára wọn mọ̀ra wọn tán lọ wọ́n ní àdúgbò méjì oníjẹlẹ ayé lára wọ́n dárúkọ kínní wọ́n dárúkọ kejì. àti àwọn ará àkíní àtàwọn ará àkejì ètò wa jẹ́ nǹkan ìmọ̀ ìgbà tó wá di ipa ṣetán mo prepare mind wọn pé màá dé ọ̀dọ̀ ìmáàmù Yunus mo jẹ́ kó yé wọn pé díìtẹ́ tí mo bá ti dìde ń bì ọ̀dọ̀ ìmáàmù ni mò ń lọ wọ́n lọ dáa mo wá gbéra ìgbà mo ń lọ mo pàdé àwọn kan lọ́nà nínú àwọn tá a jọ parí ìpàdé máa ní ẹ dákun bó o ní a ṣe mọ ọ̀dọ̀ imam àti nọ́mbà imam ah wọ́n ní àwọn ti dìlíìtì nọ́mbà ẹ o mo ní kí ló dé àwọn ẹni ah àwọn rò pé yóò yà àwọn rò pé yóò ṣe yóò dẹ̀ ṣe normal pé but nígbà tó ti ṣe bó ti ṣe tó ti tó ti rí bó ṣe rí gbogbo àtàǹbẹ̀nu ọkọ̀ awojú ara wa àmọ́ àwọn tó sọ yẹn obìnrin ni wọ́n o àwọn tó sọ ń ta wí kì sọkùnrin o obìnrin àwọn obìnrin làwọn tí wọ́n sọ̀rọ̀ yẹn. ìgbà tá a dé ọ̀dọ̀ imam àwọn tí mo fẹ́ lò mẹ́ta ni torí mo rántí pé látìgbà mo ti kú ológbòmọ̀ṣọ́ àwọn ará Ògbómọ̀ṣọ́ òjẹ ń sinmi tó fi dòní alájà Kaola ẹ sọ nǹkan kan lórí ọ̀rọ̀ yìí mọ́ alájà Kaola àwọn èèyàn sọ pọtọ níbi ẹ wà kódà míín sọ pé ńgbà tẹ ẹ tún wá dáàfin ẹ tún wà ń béèrè ẹ̀mí gígùn mo ní à ọlọ́mọ ṣe wá lẹ́yìn tẹ̀mí rè ó kúrú dandan ni ká béèrè ẹ̀mí gúngún ẹ̀mí náà ní máa sànyà ọlọ́mọ alo kúkúrú ẹ̀mí dandan ni kí n béèrè ẹ̀mí gúngún fún Imam Yunus ẹ má alo náà bẹ́ẹ̀. n tó wí yìí ni pé Imam. ẹ rí i pé ṣáájú kí n tó lọ òun ni mo ti pe ìmáàmù ṣàkíyèsí àwọn ọ̀rọ̀ kan àwọn ọ̀rọ̀ tí mo pe ìmáàmù ṣàkíyèsí ẹ̀ ìmáàmù jẹ́ kó yé mi pé àwọn wo program yẹn from A to Z mo wá débẹ̀ number one ni pé rírí tí ọ̀gọ̀ọ̀rọ̀ àwọn èèyàn tí wọ́n rí kíní ẹ̀ lórí social media kì í ṣe ń tá a ṣe pẹ̀lú àbòsí o no àwọn ẹbí yẹn ni wọ́n request fún pé kí gbogbo àgbáyé ọgbọ́ àwọn wọ́n ló wu àwọn kí gbogbo àgbáyé ọgbọ́ àwọn fún ìyàlẹ́nu ìgbà tá a dọ́dọ̀ imam wọ́n ti sẹ́ẹ̀tì kámẹ́rà kalẹ̀ àwọn fúnra wọn wọ́n ti prepare everything wọ́n ti sẹ́ẹ̀tì kámẹ́rà kalẹ̀ ìpalàjà kàwọ́lá pọ̀ ń bí adébáyì abá spíkà wọ́n àrẹ́ǹjì kámẹ́rà wọ́n tan iná mo wá wojú aago báyìí mo lẹ́yìn ìjẹ̀mọ́ mi tajọ wá láti ìbàdàn wọn nìna èyí tó bá kàn mí lójú èpè tí mo bá fún ẹ gbọ́dọ̀ kàn mí lójú o ẹ gbọ́dọ̀ fún mi signal ẹnìkan kan wọ́ mọ̀ wọ ọ̀dọ̀ mi pé alájà ìrí pé lẹ́ sùn ọba tó sọ wa débi pẹ̀lú bisimilayi yóò dá a sí Ìbàdàn pẹ̀lú alihamudulilayi kódà mi ìfọ̀rọ̀ yẹn bò ìmáàmù jáde wọn inú wọn dùn wọn gbà mí lálejò mo kí wọn dáadáa àwọn náà kí mi mo wá mọ̀ọ́mọ̀ request mo mọ̀ọ́mọ̀ béèrè béèrè mo pè wọ́n ṣàkíyèsí lọ bí n táwọn ẹbí sọ. ìmáàmù wa ṣe nǹkan kan tí tí wọ́n ṣe yẹn tó nítumọ̀ méjì. èsì tí ìmáàmù fún mi torí bí a ń lọ gan nìyẹn kò ní pẹ́ tí máa kúrò tí ń kúrò lórí afẹ́fẹ́ pẹ̀lú ògùn ọlọ́run torí ẹ̀ mo ṣe wá fẹ́ ṣàlàyé ìtumọ̀ mẹ́ta tí nǹkan yẹn fún mi lódodo àwọn ẹbí wọ́n ní oríṣiríṣi àwọn letters wọ́n ti ṣe ọ̀pọ̀lọpọ̀ investigation nínú àwọn interview tí ìmáàmù Grant ìmáàmù implicate ara wọn a lot láàrin àsìkò tán fi implicate ara wọn ó jẹ́ káwọn èèyàn wa máa ní ọkàn tí ò mọ̀ lórí pé a ah, sí àwa la bí ìmáàmù ìṣá nítorí àwọn interview lẹ́yìn náà former speaker wa ní Nàìjíríà brother Abdul Sabur Bankole èmi fúnra mi wo ọ̀rọ̀ yẹn lórí social media nígbà tí àwọn èèyàn mọ ọ̀gọ̀rọ̀ ṣe mọ̀ pé bọ́rọ̀ bá wáyé àwọn oníròyìn ẹ mọ̀ pé wọ́n máa tẹ̀lé gbogbo nǹkan kiri yàtọ̀ sí bọ́mọ wá rí n pé ah afa ah, ah, àtàlẹ́ síbi ah, ebi ọyìn ṣé kìí ṣe tí wọ́n sọ ọ̀rọ̀ yẹn tó jẹ́ pọ̀rọ̀ yẹn náà ó tún wá bọ́ sí etí àwọn èèyàn ní ìbọ̀sí tí ó bá wọn lẹ́mìí jẹ́ ìgbà tí mo bi imam pé ó ń làákà ìkì sọ̀rọ̀ tán kò nídìí ká máa ṣe repetition ẹ ti mọ allegation tí àwọn ẹbí fi kàn yín báwo ni imam wa ni àwọn o àwọn ò ní sọ̀rọ̀ ẹbí àwọn ní gbangba gbogbo ẹnikẹ́ni tó bá sọ ọ̀rọ̀ ẹbí rẹ̀ gbangba wọ́n ní ànábì wọn sallallahu alayhi wa sallam ànábì sọ pé gbogbo ẹni tó bá ń tú okùn ẹbí kò ní wọ ọgbà àlùjánnà wọ́n mú násù rẹ̀ wá wọ́n mú yorùbá rẹ̀ wá wọ́n ní látara bẹ́ẹ̀ ẹbí àwọn lẹbí àwọn ọmọ jẹ kẹlìmọ yìí ẹnìkan kan ò fẹ́ gbọ́ nínú ẹbí wọn gbólóhùn tí ìmáàmù sọ yìí kò sí ẹnìkan nínú wọn tó fẹ́ gbọ́ in fact àwọn ọ̀rọ̀ tí mo sọ ń bẹ̀ hàn mí gan wọ́n wò pé à sí kìí ṣe pé wọ́n dẹ ìyá yìí sí wa nítorí pé mi náà jẹ́ ẹni tó ní agídí òun ló mú mi sọ pé ah àìpò òun máa gògò lẹ́nu ṣe wá rí sí ọ̀rọ̀ tí ìmáàmù fọ́ọ́ ó wá ní ìtumọ̀ méjì ìtumọ̀ àkọ́kọ́ ó ní pé àwọn èèyàn sọ pé torí pé ní tó expose bínú ilé yẹn ṣe rí òun ni Imam Yunus ẹni tó expose ọ̀nà méjì ni Imam wọ́n gbà polówó ilé wọn pàápàá jùlọ Ògbómọ̀ṣọ́ nígbà tí àwọn hùsùmọ̀ dé ìmáàmù introduce ara wọn wọ́n pariwo inú ilé yẹn ní ọ̀nà tó gbà dáa ni o nítorí pé bọ́mọ bá ní ẹ̀kọ́ àwọn èèyàn ó béèrè pé níbo ni wọ́n ti bí ẹlẹ́kọ̀ọ́ yìí ìgbà hùsùmọ̀ dé tó di pé tí imam bẹ̀rẹ̀ sí ní retaliate tó ń retaliate ó ń jẹ́ kí àwọn èèyàn máa dààmú ẹ̀mí ẹnikẹ́ni ò balẹ̀ ọ̀rọ̀ tí ìmáàmù wa sọ fún mi èsì ọ̀rọ̀ yẹn mo ní ọ̀nà méjì ló pín sí alákọ̀ọ́kọ́ ni pé tó bá jẹ́ pé gbogbo ọ̀rọ̀ táwọn ẹbí sọ yẹn bó ṣe bó ṣe lágbára tó yẹn tí wọ́n tún ní àwọn ẹlẹ́rìí káàkiri káàkiri káàkiri. káàkiri tó bá jẹ́ pé wọ́n fabricate ẹ̀ ni ajẹ́pọ̀rọ̀ tí ìmáàmù sọ ó rẹwà gan torí pé ọmọnìyàn oríṣiríṣi ni tó ti ṣẹlẹ̀ láyé àwọn èèyàn a máa ṣe kẹ́nimọ́ ní èèyàn o àwọn èèyàn a máa bínú èèyàn o pàápàá jùlọ gbogbo ìran tó bá jẹ́ ìran ńlá ṣùgbọ́n kì í sábà sí nílẹ̀ Yorùbá yìí kí wọ́n dì náà èèyàn páwọn kọ́ làwọn bí kò tí ì ṣẹlẹ̀ rí ọlọ́run bá a ṣàlékún oríire fún àbáwá ìmáàmù ọ̀fà bí bàbá ìmáàmù ọ̀fà ṣe fèsì ogun tó lọ́fà kó tó di pé wọ́n jẹjà àwọn ará ọ̀fọ̀ ò dínà ìwọ̀n páwọn kọ́ náà bí wọn inú ilé wọn tí wọ́n ti bí wọn wọn dínà ìwọ̀n o inú ilé wọn náà sì ní inú ilé kan tí wọ́n ti ń jẹ ìmọ̀ àwọn bàbá wọn máa jẹ́ nínú ilé wọn àjogúnbá ni ìmáàmù wọn ajẹ́wọ́ ló yẹ yẹn nínú ilé bàbá ìmáàmù Ọ̀fà. irú tó gun ustaz Yunus ti ìmáàmù Yunus irú rẹ̀ ò tún kọ́mọ̀ irú rẹ̀ ríà irú rẹ̀ wọ́n kí wọ́n dì náà èèyàn pẹ̀lú gbogbo qualification yẹn pẹ̀lú gbogbo ẹ̀kọ́ yẹn ìmọ̀ kéwú àti ìmọ̀wé àti àsọyé àwíyé kí wọ́n yan ọ̀dà gbogbo ohun tó ọlọ́mọ ọ̀dà aláàfẹ́ aláwàkọ́lá bíọ̀. irú rẹ̀ ò tí ì ṣẹlẹ̀ àfẹ́ tó ṣẹlẹ̀ nínú ilé ayé lára lógbómọ̀ṣọ́ yìí mo wá ní ìdáhùn imam mo lọ́nà méjì ló pín sí látara pé wọ́n ní àwọn ò fẹ́ expose ẹbí àwọn àwọn tí wọ́n ń ṣe bẹ́ẹ̀ yẹn tó bá dọ̀la wọ́n mọ̀ alákọ̀ọ́kọ́ ni pé tó bá jẹ́ pé imam Abdulmalik mbolẹ́lọ ẹ máa tẹ lọ́fà láìkẹ́ ìjọ nítorí ọlọ́run ẹ rí pé nẹ́tíwọ̀kì yẹn ti ń dàrú wọ́n fẹ́ flag ẹ̀ ló máa jẹ́ torí ipò stable lálẹ́ ó stable lálẹ́ yìí tó bá jẹ́ pé imam ló wà lórí òótọ́ òun làwọn ẹbí bá sọ bẹ́ẹ̀ ọlọ́run pín imam ní ẹ̀san pé ó tọ́ ẹbí ẹ̀ pẹ̀lú kẹ́lìmọ̀ yẹn tó bá jẹ́ wípé nítorí kí àwọn èèyàn má bàa mọ n ti bẹ lábẹ́ ọ̀rọ̀ òun ló jẹ́ kí ìmáàmù sọ ọ̀rọ̀ tí wọ́n sọ yẹn torí wípé àwọn èèyàn tí wọ́n ń bẹ nílé ayé lára wọ́n pọ̀ ju àwọn èèyàn tá a rí lọ́dọ̀ ìmáàmù lọ oríṣiríṣi àwọn ọ̀rọ̀ míì ló tún ti wá lọ lábẹ́nú òun ló ti lọ lábẹ́nú òun ló ti lọ lábẹ́nú. débi pé dis ọ̀rọ̀ tí ìmáàmù sọ yìí ẹ jẹ́ ń wá sọ. So àwọn aburú tó ń bẹ níbi eléyìí gbogbo olé ńlá wọn ni máa fẹ́ sọ fún gbogbo àwọn tí wọ́n ní bíbí tí wọ́n ní tọ́tọ́ tí wọ́n ní ìran ọ̀rọ̀ ìmáàmù Ògbómọ̀ṣọ́ kò sí ẹnikẹ́ni tí ò mọ̀ tí ò mọ̀ bà inú jẹ́ pé ha. torí pé n tí àwọn èèyàn rò ni pé àwọn ọmọ ìyá wọn ń kọ́ àwọn ọbàkan wọn ń kọ́ àwọn ẹbí wọn ń kọ́ ǹjẹ́ wọ́n ń wálé káti ẹ̀ ní wọ́n bí wọn sínú ìlú mi ṣé wọ́n ń wálé gbogbo irúfẹ́ àwọn ọ̀rọ̀ yìí òun ni àwọn èèyàn òun ni wọ́n ń béèrè ẹ wo àwọn letters tí àwọn èèyàn mú wá yàtọ̀ sí ọ̀rọ̀ ilé ẹjọ́ àwọn umma ọ̀gọ̀rọ̀ àwọn èèyàn ọ̀pọ̀lọpọ̀ mùsùlùmí kò sí ẹ̀dá kan náà tó jẹ́ ẹni tó mọ rírì ẹ̀kọ́ tí ìmáàmù Yunus wù ẹni tó mọ̀ pé kọ̀rẹ́ wàláì tẹ̀lé ìmáàmù Yunus ló máa wùyàn àfẹ́ntì ò bá mọ tí wọ́n ń pè lẹ́kọ̀ọ́ nìkan òní ọ̀tá tán. gẹ́gẹ́ bí ntí mo máa ma béèrè lọ́wọ́ àwọn ẹbí Ayílára wípé tí ẹ bá sakitiyan tọ́lọ́hun bá ṣe fún yín tẹ́ ẹ bá rí ìmáàmù lé kí làṣọ́ránsì pé wọ́n tún fún yín ní ìmáàmù nù lé yín ṣé ẹ mọ̀ pé wọ́n fojú bẹ̀ wòran. èmi fúnra mi wá fẹ́ sọ̀rọ̀ yìí àwọn méjèèjì ni wọ́n gbọ́dọ̀ gbé ọ̀rọ̀ sórí èrò torí pé ànábì ní bóòótọ́ ti wulẹ̀ kó lágbára tó ẹ try ẹ sọ láàrin ara yín tí àwọn ará ilé ayé lára tí wọ́n bá ní àwọn ò fẹ́ ṣe ìbáàdà lára imam tí imam bá mọ̀ wípé tó yẹn kì í ṣe tòun kó náà dá padà fáwọn tó ní ẹ̀gbọ́n tí mo wí tí máa ń bá mọ̀ yìí pé ẹ̀tọ́ yẹn àwọn kọ́ làwọn ní because ọ̀rọ̀ yẹn ti orújú gáà. torí pé tá a bá sí kan láyé àwọn ọ̀rọ̀ kan bẹ̀rẹ̀ tí pé ọlọ́run tó ní ọ̀rọ̀ yẹn ló lè yanjú ẹ̀ lálùkìyàmọ̀ àyàfi tọ́lọ́run mọ̀ ọ́n mọ̀ ọ́n tọ́lọ̀ ń rọ everybody nínú àwọn ìtumọ̀ míì táwọn èèyàn lè fún ni pé àbí àdéhùn kan bẹ láàrin Imam Taliat láàrin Imam Taliat àti àwọn ẹbí tí ẹ̀wọ̀n tí Imam ò pé àbí ló jẹ́ káwọn ẹbí yẹn ọmọ sọ nǹkan míì àbẹ́yìn yẹn ò tún ronú lọ bẹ́ẹ̀ sádéhùn kan bẹ tó lè wà láàrin Imam Taliat àtàwọn fámìlì tó wá jẹ́ pé ńgbà tí ìmáàmù jẹ ìmáàmù tán bóyá ní tí wọ́n ṣàdéhùn wọn pé mọ́ torẹ́ nìkan lọ sá lọ mú ìmáàmù ìmáàmù Yunus wá wípé kó wá jẹ ìmáàmù ọ̀rẹ́ ni ẹ fi bẹ̀rẹ̀ nígbà tẹ́ ẹ tún ṣàlàyé fún mi nínú ẹbí ẹnìkan jáde tó ní agbófinró lòun òun lòun tẹ̀lé ìmáàmù tẹ́lẹ̀ ìgbà tí wọ́n wá interview ìmáàmù lórí rédíò ńlò ń wà ń sọ pé ah ìmáàmù yìí kì í mọ̀ ń sọmọ àwọn kì í mọ̀ ń sára àwọn ẹ̀yin ò sì ṣèwádìí yẹn fínífínífínífíní kẹ́ ẹ tó lọ fa ìmáàmù kalẹ̀ nílùú torí kò sẹ́ni tó lè nílàákàyè tí ò ní ro lọ tọ̀sùn tí ò ní ro lọ sósì o. àwọn nǹkan yìí ó wà very important tó ọlọ́run sì já gùn lẹ́mìí tá a bá sí kán láyé ọ̀run là ń lọ o lẹ́ẹ̀kan sí i kí wọ́n á kí president àwọn Ittihad ìyẹn Sheikh Taofik Akeugba Gold Sheikh Taofik Akeugba Gold bàbá wa tí wọ́n bá wa bí yín àwọn èèyàn ròyìn bí bàbá ṣe ní sùúrù tó láyé àwọn èèyàn ròyìn bí bàbá ṣe ní àmójú àmétíkò àmétíkò bàbá kì í tiẹ̀ wo bí tí wọ́n bá ti kàn lábùkù rárá ọlọ́run pẹ̀lú bàbá pẹ̀lú gbogbo qualities ẹ wá lọ sí Ògbómọ̀ṣọ́ ẹ̀yin gẹ́gẹ́ bíi amiru itihadul muslimin Ni southwest west nílẹ̀ yorùbá ìmọ̀mù wa react ẹ̀yin náà wà ń retaliate ẹ̀ wá ń bínú ṣé yẹ kẹ́ ẹ bínú ṣá ẹ̀yin ò mọ tí wọ́n ń pè lẹ́yìn tó fẹ́ tún nǹkan ṣe ni dandan ni kókó náà kò fara gbá nínú àbùkù túláàsì ní kẹ́ ẹ fara gbá nínú àbùkù yẹn gbogbo nǹkan lẹ fi jọ bàbá wa akéwùgbẹrú àmẹ́ ẹ̀ fi sùúrù jọ bàbá wa Akéwùgbẹ́rú o bẹ́ẹ̀ bá rẹ́ni sọ fún yín èmi Kàfílà Ummul Muminat èmi ìyá yín ni mò ń sọ fún yín bẹ́ẹ̀ bá mọ̀ mí ní ìyá yín ni mí bẹ́ẹ̀ mọ̀ pé ìyá ni mí èmi ni ìyá yín ẹnì kan ò sì lè sòótọ́ fún yín yàtọ̀ sí mi àwọn areas tó yẹ ká ẹ react sí òun làwọn area bíi tí nǹkan ti rújú nínú ilé yẹn pẹ̀lú ìmọ̀ kì í ṣe pé kẹ́ ẹ bínú lórí pé ìmáàmù ni ẹ má wọlé ọ̀rọ̀ ìmáàmù ẹ gbọ́dọ̀ bínú lórí ẹ̀ rárá kò sírú àbùkù kan tí mo lè kàn lórí ọ̀rọ̀ yìí tí ó lè mú mi bínú torí pé nínú kí nǹkan dáa kí nǹkan tò ó dá mi lójú tó àdá wípé nínú kí nǹkan ọmọ dàrú lẹ́wà ẹ fẹ́ rárá ẹ láìkẹ́ bí ẹ̀mí gbogbo ẹni tó jẹ́ olóríire láyé ẹni tó jẹ́ àáfàá láyé ẹni tó jẹ́ ẹlẹ́kọ̀ọ́ láyé bí ẹ̀mí wọn ṣe kọ kílùú Ògbómọ̀ṣọ́ àti ilé ayé lára ọmọ dàwú òun náà ni gbogbo ohun tí jẹ́ àáfàá láyé. ẹ̀mí olóríire kan ò lè kó kí wàhálà ọmọ lọ nínú ìlú. ní èmi o ẹ jẹ́ n wá sọ ẹlẹ́ẹ̀kẹta tó jẹ́ view mi. mo wò pé n tó súnmọ́ pẹ̀lú gbogbo ń tá àti gbogbo òwe tí wọ́n tẹ́ńdà sí wájú wa oríṣiríṣi àwọn n tí wọ́n sọ tí wọ́n sọ àti bí wọ́n ṣe ní ẹni tí ìmáàmù present gẹ́gẹ́ bí bàbá wọn àwọn ò tiẹ̀ lórúkọ yẹn nínú ẹbí àwọn ní tí mo rò pé súnmọ́ kó ṣẹlẹ̀ ò ní pé ẹnìkan ò lè ní god kọ́mọ̀ jẹ́ ọmọ inú ilé kan ẹni tí èso ọmọ inú ilé wa lókè ààrẹ tí wọ́n bí sílé bódìjà nílé àwọn ẹni rẹ àwọn àgbàlagbà kó wá dé from nowhere kó ló ń fẹ́ ṣe nǹkan kan àti ẹni gbà á béèrè pé ta ni ìyá tiẹ̀ ìyá rẹ àtàwọn wo ni wọ́n jọ lùgbà bàbá rẹ àti ta ni wọ́n jọ lùgbà béèyàn bá bá ìtàn yóò bárọ̀ bá wọn lè bí ọmọ kan láyé kó mọ́ mọ́ nù ilé wọn. ṣé wá rí n tó súnmọ́ kó ṣẹlẹ̀ òun ni pé. àwọn tó ló wá kádàrá kí wọ́n bí Ìmáàmù Yunus tó bá yẹ gbogbo tí ń sọ yìí ni o wọn máa mú wọn wálé. wọn mọ nípa àwọn nǹkan tó tún yẹ bí mo ṣe mọ èyí tí mo jẹ́ obìnrin nínú ilé Bódìjà àwọn ọmọ mi a mọ̀ pé mọ́mì mi ẹ jọ̀ọ́ ẹ mú wa dé òyìn inú ilé yín lókè ààrẹ ẹ mọ̀ sọ pé ọmọ àfọ̀kè ààrẹ ni yín ọmọ bàbá wa Ahmed Rufai ni yín ẹ jẹ́ ká ló délé yín yín wàá kún ọmọ mi lẹ́yìn báyìí àti kékeré inú wọn kódà àtàwọn ọmọ tí mò ń tọ́ àwọn ọmọ tí èyí ṣe pé mi mo bí wọn tó jẹ́ pé mò ń tọ́ wọn yín wàá kó ogun wọn lẹ́yìn ìwọ̀n kó wọn lọ sílé ìwọ̀n ní kábàárì màmá mi rè kábàárì ìyá mi kíní kan rè kábàárì ti bàbá mi rè ti bàbá tó bí wọn rè ti kíní kan rè sórí inú ilé yìí bàbá wa kan lónìí sórí ilé yìí bàbá wa kan lónìí sórí ilé yìí ilé ti bàbá tó ń jórúkọ báyìí gbogbo ẹni máa ṣàlàyé lẹ́kùnrẹ́rẹ́ o ẹnìkan ọmọ fẹ̀mí sí pọmọ kan ń bẹ tó jọmọdé o. eléyìí nínú àwọn tó ṣẹlẹ̀ nítorí pé nínú ọ̀rọ̀ tí ìmáàmù sọ ń gbà mú dọ́dọ̀ wọn wọn nínú ilé àwọn làwọn ń sùn inú ilé Ayílára ibẹ̀ làwọn ń sùn ibẹ̀ làwọn ń gbé bẹ́ẹ̀ bá gbọ́ wọ́n ní kódà àwọn federal government ní káwọn high rise ibẹ̀ làwọn já sí ṣe rí i pé ọ̀rọ̀ yẹn ti rújú ọmọ tí wọn bínú ilé yóò ṣe ní gọt láti máa lo dáúlà nínú ilé tí wọn ti bí ah, ah. ẹ dákun àwọn ọ̀rọ̀ yẹn ẹ jẹ́ àṣẹ sùúrù yóò ṣe ní god sẹ́ kódà èmi tí mo jóbìn ọmọ mi wọn tó bẹ́ẹ̀ láti lọ fẹsẹ̀ lálẹ̀ láti lọ láti lọ láti lọ mọ halẹ̀ nínú ilé bàbá tèmi wọn sọ fún ẹ pé níbo lẹ́yìn ti wá ilé bàbá yín ni ẹ lọ. imam jẹ́ kó yé mi pé inú ilé yẹn làwọn ń gbé ìdènú ilé yẹn o mi débẹ̀ o. àmọ́ wọ́n níbẹ̀ làwọn ń gbé inú ilé ayé lára dẹ̀ ni. torí ẹ̀ ló fi jẹ́ pé pẹ̀lú gbogbo ohun tó ń ṣẹlẹ̀ yìí èèyàn á máa kọ́gbọ́n púpọ̀ nínú àwọn ìṣesí àbáwọn àṣìṣe àwọn èèyàn míì kí gbogbo ilé ńlá àwọn ọmọ tí kálukú bá bí ẹ ń kó wọn lọ lé ẹ máa kó àwọn ọmọ yín lọ lé yín ẹ máa kàn ọmọ yín lọ lé bàbá wọn ẹ máa kàn ọmọ yín lọ lé ìyá wọn ẹ má sọ pé nítorí náà ọlọ́run ló mọye ládùúgbò yìí ẹnìkan kọ́lé tó jẹ́ pé kò jẹ́ kẹ́nikẹ́ni ọmọ ṣé àwọn nǹkan kan bẹ tá a gbọ́dọ̀ máa ṣe tá a ní máa roti kú mọ́ ṣá ó ṣe ní nǹkan kan tó wà ní ní ẹni tó sọ fún yín pé lágbájá mo ní nǹkan síbi ọlọ́run ló mọ iye àwọn létí ilé ti rá àwọn àdúgbò tí ilé ti rá tó jẹ́ pé ẹni tí ń kọ́lé yẹn lọ kò disclose ní ti ń ṣe fáwọn ẹbí ẹ̀ tó sì kú lójijì oku kú kò sẹ́ni kankan tí ó wà á claim property ẹ̀ torí pé kò kò fi ń tó níyẹn han ẹnì kankan níbi ọ̀rọ̀ kéèyàn máa mú ọmọ lọ́nu lé gbogbo gbà ibi tó wà very important dé kí ló dé akàn ìmánì òun làwa mùsùlùmí la fi gbà pé ọ̀sàkúdà yá àkúdà yá wà kí ló dé. iman iman ọ̀rọ̀ iman ìgbàgbọ́ nítorí pé ẹnìkan ò ní kú ò láyé básìkò rí ọba tó ẹnìkan ò ní kú tí wọ́n bá já ẹ̀mí ẹrú Ọlọ́run kan gbà lójijì jíjáde tí ẹ̀mí bá jáde ní gbígbóná lára ẹrú Ọlọ́run náà yóò lọ máa lò sẹ̀mí bòmí ní títí tásìkò kú rèé ó fi tó. kí ló fà á tó jẹ́ pé àwọn àkúdàáyà tí wọ́n bá lọ dà sílùú míì tí wọ́n níyàwó tí wọ́n bímọ lọ́kùnrin lóbìnrin tí wọ́n wàá kó àwọn ọmọ wọn wọ́n wàá kó wọn lọlé wọ́n wàá excuse ẹni ó jẹ́ partner wọn yẹn tọ́ bá ti wá délé táwọn aráalé fún wọn nírò pé ẹni tó wá ẹni ọwá nítorí rẹ̀ ó ti kú àwọn ọmọ ó sì máa lò sẹ̀mí àwọn ọmọ ó mọ̀ pé ilé bàbá bàbá wọn rèé inú ilé bàbá ìyá wọn rèé ó ṣẹlẹ̀ tún tí a tún rí lórí social media ọkùnrin tí ń bá obìnrin kan gbé tí ó mọ̀ pé tó ti kú nílé wọn ni tóbìnrin yẹn sì júwe ibi wọn ti bí tọkùnrin yẹn gbéra láti ìlú tí wọ́n ń gbé tọ́ lọ ilé àwọn obìnrin yẹn ní Port Harcourt tó jẹ́ pé ń gbò délé ilé ibẹ̀ òun ni wọ́n fi kábàrí ẹni tó wá béèrè òun ni wọ́n fi hàn pé ẹni tó wá béèrè sàárè rẹ̀ rí ó ti kú ó wá padà sílùú tí ń gbé obìnrin wa ń sọ pé bolo lọ wá ló ń lọ Port Harcourt immediately tó sọ bẹ́ẹ̀ ló ń bí léèrè pé kí ló ṣe ń Port Harcourt what do you mean you didn't told me that you want to go there why why are you go there ó ń sọ̀rọ̀ yẹn lọ́wọ́ òun lobìnrin kan náà wá ní a bá sọ pé kó wá àwọn ti délé yín wọ́n sọ pé ó ti kú ojú ẹsẹ̀ lọ́ra ojú ẹsẹ̀ ó rá kúrò mbẹ́ ni. kí ló dé tí àwọn tí wọ́n sì láyé mọ́ tí wọ́n ń kú ọmọ wálé. gbogbo ohun tí jẹ́ ìran àti ilé ìyá àti ilé bàbá ẹ jẹ́ kí àwọn ọmọ yẹn ọmọ mọ̀ lẹ́yìn náà ẹ sì máa sọ ìtàn ìtàn fáwọn ọmọ tẹ́ ẹ bá bí kì í ṣe torí òní o nítorí ọ̀la ni olúwa ọba àlékè ọlá nìkan ní bẹ ní olómọ nǹkan tí ń bẹ lábẹ́ ọ̀rọ̀ Ìmáàmù Ògbómọ̀ṣọ́ olóhùn ọba àlékè ọlá nìkan ló lè sọ tán torí pé kò sí ntọ́mọnìyàn ò lè fabricate kò sí ntọ́mọnìyàn ò lè dọ́gbọ́n sí àwọn ẹbí lè dọ́gbọ́n sọ̀rọ̀ ìmáàmù fúnra wọn lè dọ́gbọ́n sọ̀rọ̀ ẹni ò lè bàjẹ́ àna rẹ̀ nìkan lọ́lọ́hùn ẹni ò mọ̀ lámọ̀tán nìkan lọ́lọ́hùn àmọ́ sí ọlọ́run á fààyè lẹ̀ láti sọ̀rọ̀ láti láti sánmọ̀ látòrí àlẹ́ aláṣẹ láti wá wí ọ̀rọ̀ nínú tá a bá ń gbọ́ náà ibẹ̀ náà láti máa mú òye á dẹ̀ máa mú ọgbọ́n níbẹ̀. torí ìdí náà ní ìwọ̀nba bílà káyètì ní ṣe rí àti bólúwa ṣe ní kọ́ mọ́ síbọ́lọ̀ nìkan lọ́ba alámọ̀tán. àwọn méjèèjì n tí mo mean by àwọn méjèèjì torí pé bàbá Ṣọ̀ún Ògbómọ̀ṣọ́ wọn àti ẹ̀ rẹ́dì láti láti sọ jùjùjù ṣùgbọ́n wọ́n ṣàlàyé ìpàdé tí wọ́n ṣe láàfin wọ́n ní mùsùlùmí ló jẹ́ chairman jókòó ẹ̀ nípa àwọn interview táwọn ṣe láàfin àwọn èèyàn ròyìn pé ẹ̀mí àwọn ò balẹ̀ kálukú ní sọ pé ẹ̀mí àwọn ò torí ẹ̀ ló wá jẹ́ kí n sọ pé àtẹ̀bí ilé Ayílára àti imam ẹ̀yin méjèèjì òun ní kẹjọ wo ń bolẹ̀ ti bora yín sí a kì í fi ààbò sí ìpìlẹ̀ ọbẹ̀ kan òrùka náà onílàákà ìlọlọ́mọ dojú ọ̀rọ̀ kan gbogbo bí wọ́n bá ti fàbò sípele ọbẹ̀ ọbẹ̀ náà ọba iná jẹ́ ni yóò padà paná yẹn tíná yẹn ò ní wúlò. Ah, oyè tẹ́ ẹ ti jẹ́ láti over hundred years one oh five years ago oyè tó jẹ́ pé ẹ̀gbóòrùn rẹ̀ lẹ́yìn láti ọgọ́rùn-ún ọdún àti ọdún karùn-ún tó yé eléyìí tún wá ní kleg ah, ẹ rí pò yẹ kẹ́ fura ẹ kẹ́ fura o onílàákà ìkan ò ní máa gbọ́ kó mọ̀ mọ́ ní ah, ah, ṣé àwọn ẹlẹ́kọ̀ọ́ sì wà ń bẹ̀ ṣé wọ́n kọ́ àwọn ọmọ ẹlẹ́kọ̀ọ́ wọ́n ó ní nǹkan ṣe wá rújú to that extent ló fi wá lágbára débi pé lẹ́yìn over hundred years hey lọ́wọ́ pọ̀ ọ̀rọ̀ náà rújú ọlọ́run kó jọ kó bá wa tó èyí táwa sọ fọlọ́run ni pé kó dákun kó bá wa tó ṣùgbọ́n àwọn àgbàlagbà wọn á ní sàkátàpàrà làásìntọ́ tó bá ti ń di pé tó ìṣe bákan ó ti di kẹlẹbẹ nìyẹn. àti ilé ayélára àti ìmáàmù Yunus ìyẹn Yunus ẹ̀yin méjèèjì ni kẹjọ yanjú àbòsí tó wà láàrin ara yín àbòsí ti wọ̀ ọ́ bóyá ẹbí ní ṣàbòsí ni o bóyá ìmáàmù lọ ṣàbòsí ni o àbòsí lẹ fi pilẹ̀ relationship lábúdáwọlá ṣáká. kẹ́nìkan wá sọ fún mi ní ìsìn pé ní èso ọmọ ilé wa ibi léèrè pé kí ló dé ìtàn ọlọ́mọ àwọn ìtàn tí láti ìpìlẹ̀ láti ìgbà táwọn ìran wa ò tí ì dé nàìjíríà ó nìtàn tí mo mọ̀. ìlú táwọn ẹbí wa ti wá kódà ìlú tí wọ́n ti dé sí nìga mo mọ̀ ìgbà wọn kù ń sí nìga ìlú tí wọ́n dé sí mo ìlú tí wọ́n tó dé sí mo agboolé wa mo mọ̀ mo mọ̀ agboolé wa lọ́yọ̀ọ́ mo mọ̀ agboolé wa nísẹ́yìn ká tó wá sọ agboolé wa ń bàdàn níjọ́ ni wọ́n bí mi o. ẹ tẹ lọ́fà like ẹ máa bá wa like ẹ máa bá wa love ẹ wọ́n padà flag ẹ ni. àwọn bàbá wa júwe títí wọ́n júwe àdúgbò wa fún wa ní Senegal kò yà yín lẹ́nu pé tá a bá kúrò Nàìjíríà tá a bá dé Senegal ibi báyìí ni wọ́n ti bí àwọn tó bí wa. ibi tá a ti dé Senegal ìlú tá a ti kúrò ibi tó tún jẹ́ inú ilé wa ní Mali wọ́n sọ fún wa. tá a sì mọ ìtàn yẹn dunjú. torí ìdí náà olúwa ní inda avi ìtẹ́díkìrọ̀ ó ní famanṣá àtàkàzá ila rabbi sabila pípẹ́ tẹ́ ń pè mí víwù tèmi lórí ẹ̀ ò ní o lẹ́yìn náà.